ọjọ́mọ́ àti èní ilé ni ọjọ́ ẹlẹ́ẹ̀kejì nínú oṣù kẹjọ tí ṣe oṣù ṣàbán tí jíra nẹ́bí sallallahu alaihi wasallam ní 1441 abẹ́lọ́wọ̀n ọba tí ó sọ wájú àkókò iná láti bà tí wọ́n ti gbé èmi àti ọlọ́run wọ́n jẹ́ kí ìbẹ̀lẹ̀ ìwàdà ó pè mọ́ jẹ́ kó jẹ́ ìbálẹ́jọ́ aburú fẹ́ nìkọ̀ọ̀kan wa síwájú sí akí gbogbo àwọn olùkúnlọ́ fún ètò yín ètò wa látọjọ́ tó ti bẹ̀rẹ̀ débi tí ó sì bá dé lọ́wọ́lọ́wọ́ bákan náà a tún kí ọ̀kan lára àwọn bàbá wa kan tó sì páwọn náà mọ́ ń sálámọ̀ sí wa lórí ètò yìí pẹ̀lú ohun tí agbára wọn bá ká wọ́n wá wà ní ilé ìtọ́jú tó láwá lọ kí wọn lánàá ẹ̀wọ̀ láìpẹ́ àti débẹ̀ wọn bá tún yọ owó lápò wọ́n bá tún ní owó epo so abẹ́lọ́hùn ọba tí ọdá wa tí mójútó wa ọlọ́ba ní fún ìlàláàfíà àti gbogbo àwọn èèyàn pátápátá gbogbo ọ̀nà yóò ta gbàdá sí ọlọ́ba àti oníkàlùkù lẹ́sìn olóore àti wọ́n fi àkókò yìí rán wa létí náà pé Ramadan ó ti ń súnmọ́ wa kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àbẹ̀lọ́hùn nínú àánú rẹ̀ torí gbogbo wa tá à ń bẹ láyé lénìí gbogbo wa náà kí ọba ní ayé ọlọ́mọsálá ìjọba ẹnì kọ̀ọ̀kan wa láyé ọlọ́njọba wa láyé ìjọba wa lálàáfíà ràjá wa rí sẹ́ tí ó jẹ́ arójú ọlọ́run jẹ́ àti tẹ́mẹ̀ wá gbà lọ́wọ́ wa gbogbo àwa olùkúlọ́wọ́ kí á sì mọ́ gbàgbé náà gẹ́gẹ́ bí a ṣe mọ́ sọ fún wa àkáǹtì wa tí a lè fi sọwọ́ sí wa lẹ́hùn náà ni Jaiz Bank account tí a ti sọ síwájú pẹ̀lú àwọn ohun amúwọlé wa tí àwọn fi ń wọlé tí nọ́mbà rẹ̀ lọ báyìí pé 00 05 103179 Alihuda Islamic Development Foundation 00 léyìn orúkọ tó wà lórí ìwé ìfowópamọ́ wa tí a sọ yìí pẹ̀lú nọ́mbà tí ó lọ bí mo lè sọ síwájú yẹn pé 00 05 103179 tó àti wọ́n ń kíra wa náà pé a kú àkókò yìí bí ọlọ́run ṣe ní kí ó rí látara àjàgà tí èmi fọwọ́ fà táwùjọ àti èyí tí wọ́n náà fọwọ́ fà tọ́rọ àwọn yorùbá náà gbà pé tẹ́nìkan bá ń sa ìdá tẹ bá pọ̀ láti kìlọ̀ fún pa ìdá yẹn jọ wàhálà ìdá yẹn bá dé ògbó iná ọjọ́ jílérí ẹni pẹ́pẹ́pẹ́ tí ò ní jẹ́ kẹ́ ní ìsinmi mọ́ gẹ́gẹ́ bá wájú sọ fúnra síwájú à ń bẹ lọ́run nínú àánú rẹ̀ ọlọ́run mọ́sàláì làwá o ọlọ́run làwá mi léè tí a tún wà nù rẹ̀ yìí ọba tó ti tẹ̀ làwá síwájú náà tí mọ́sàláì ti mọ̀ làwá sí gbogbo àwọn tí wọ́n ti lù gbàdì àjẹkálẹ̀ àrùn náà ọlọ́run fani fún wọn lálàáfíà ọlọ́run bí tí ò tíì dé ọlọ́run dákun mọ́jì òde bẹ́ẹ̀ o gbogbo wa pátápátá ẹ̀jẹ̀ apàdà lọ́run bá àlekí ọlá kó tó di pé ilẹ̀kùn ó tì ọlọ́run mọ́sàláì sàánú wa gẹ́gẹ́ bá a ṣe ọlọ́jọ́ ìjẹjọ pé virus corona ayatollah ayatollah wọ́n là ní àìsàn kòrónà kòrónà kòrónà yìí àmì kan nínú àwọn àmì ọlọ́run ibi tí olùbánisọ̀rọ̀ wà ti bá ní tẹ̀síwájú lórí rẹ̀ lẹ́nì òun náà ni pé àwọn ọ̀nà tààlẹ̀ ti dè ní àwọn àjàkálẹ̀ àrùn yìí èyí tí a ń bá lọ lọ́jọ́ ìjẹjọ tí wọ́n ti mẹ́nubà àti lo bí méje àbí mẹ́jọ mẹ́ so àwọn ọ̀nà tààlẹ̀ gbà dè náà rẹ̀ òun náà ni wọ́n tún tẹ̀síwájú ń rẹ̀ bí àwọn ìlànà ìtàlá kó tó di pé láti mọ̀ ti ìbéèrè ní ìsinmi ilé tí wọ́n bá tún wá sí bisimilá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti kíra wa pẹ̀lú kíkí tí Allah subhanahu wa ta'ala ní ká máa fi kíra wa ní tẹ̀lé súnà nẹ́bí sallallahu alaihi wa sallam tún fásitì yìí náà kí gbogbo àwa tí a ń dá sí ètò náà ẹ̀tún gbà tí a fa wa alimam tí wọ́n ń sọ pé bàbá wa kan àwọn apàdé àti béèyàn méjì ń ta apàdé ní epo pé àyín tí ń wá yín owó kan ò kéré onífàfọ̀ndọ̀ oníkin tí wọ́n mú wá tó èèyàn méjì bẹ́ẹ̀ ọlọ́run ti mọ̀ yín so a sì rí pé gbogbo àwa tá à ń ṣe látọ̀dún tètò náà ti bẹ̀rẹ̀ kódà kó tó dé gírafìtì ń bí tí wọn ò jáwọ́ kódà tí wọn ò mọ̀ wá rí pé àfẹ́fẹ́ mọ̀ yín àfà àti fẹ́ mọ̀ dá sí tẹ́ kó kíyèsí pàwọn àgbàlá wa bá ọlọ́run bá wa dúró tì yín ẹ̀sán yín ọlọ́run dákun mọ ọlọ́run ò ní fẹ̀sán yín ráre ọlọ́run bá falẹ̀ khairan na'am ní tẹ̀síwájú lórí àwọn ọ̀nà tá a lè gbé gbà àwọn ọ̀nà àbáyọ nígbàtí àwọn irú àjàkálẹ̀ àrùn báyìí tó bá dáàrin àwùjọ kẹ́bà sí jó yé wa pé àrùn yàtọ̀ míì àmì náà ni ló jẹ́ nínú àwọn àmì ọlọ́run ọba láti fi ṣèkìlọ̀ fún wa láti fi rán wa létí bá a ti mọ́ a fún wa láwọn àpẹẹrẹ nínú àwọn àkéèsí tí Allah subhanahu wa ta'ala fẹ́ pè wá sí pé ẹ̀ nímọ̀ o àfihàntà bá fi mọ̀ yìí nípa ìmọ̀ ìtọ́jú ara ní ìṣègùn ní kíníkan gbogbo ẹ̀ pátá àtàwọn alágbára òṣùntà àlèṣe eré ìjámọ̀ pé tọ́lọ̀ ń bá fẹ́ mú wa ọ̀sọ́nà a fẹ́ gbé gbà àti mẹ́nu bá wọn lè sẹ́yìn àwa wà níbi àwọn ọ̀nà tá a lè gbé gbà àwa dákẹ́ níjẹjọ lórí ọ̀nà ẹlẹ́ẹ̀keje tí ìsìláàmù ti là kalẹ̀ tó jẹ́ pé òun náà ní ń bẹ́ńtà lọ́wọ́lọ́wọ́ yìí tíjọba àwọn ìjọba tí ń bẹ lónìí náà táwọn náà tẹ̀lé òun náà là pè ní sísọ́ra dídáàbòbò ra ẹni kíkúrò láwọn ààyè tí nǹkan yìí tó bá ti wà ń bẹ̀ àwa táwọn máa ti ń bẹ níbi tó wà káwa ní ọmọ jáde láti pa aṣọ tó jẹ́ pé láti pilẹ̀ láti tẹ̀lé rúrù lànà ìsìláàmù yìí ni ó súnmọ́ kọ́mọ́ràn tó bó ṣe ràn tó yìí a ti sọ yìí fún wa torí pé self isolation kìnnìkan ààrẹ sí ti movement àwọn èèyàn láti pìlẹ̀ tẹ́lẹ̀ yìí ń ṣàfihàn pé irú àwọn ètò ìjọba wa àìjẹ́kẹ́sìn ọlẹ́nu ń bẹ̀ bá a ti ní àwọn pa ọ̀nkìníkan láàmọ́ ní àwọn tó jẹ́ pé yọ́mọ̀ jẹ́ pa tí ọmọ fún wa nímọ̀ lórí àlámọ̀rí ẹ̀sìn nínú mùsùlùmí àwọn tí ó jẹ́ mùsùlùmí náà kílẹ̀ fi kí náà sọ tó fi jẹ́ pé apá kìí òní rẹ́nìkan ẹ̀sẹ̀ nìkan òsì ní fi kí ẹ̀kọ́ bá ẹnìkan táwọn eléyìí bá ń bẹ tó jẹ́ àwọn tó nímọ̀ lóòótọ́ tí wọ́n ìjọ́ lòdòdó tí èsì pé báyá ohun tá a jẹ́ gbé wọn lọ a rí pé wàhálà ó dínkù láàrin àwùjọ wa lórí eléyìí ni a dúró sí lọ́jọ́ ìjọ ìta fi ní tí Allah subhanahu wa ta'ala bá kádàrá pé ẹ̀mí wa ń bẹ á tẹ̀síwájú lẹ́nu òun náà ni pé àwọn tó ní tí wọ́n ti wà níbi tó wà tí wọ́n wà níbi wọ́n wà yẹn náà kọ́ mọ̀ lọ síbi tí ò sí torí pé tara tiẹ̀ tí wọ́n pé òtí ìṣòro sájáde ó lè padà jẹ jáde nígbà tó débi tó ń lọ kó débi ìfi ń dá oyewuye lẹ̀ kódà tí ó jẹ́ pé tí ọlọ́run Allah subhanahu wa ta'ala ó bá ẹbí mi ó lè gbókọ ẹbí mi jẹ́ fún wàtá ibi jíjẹ bá ti wà ń lù tó bá yín bẹ́ẹ̀ jáde kó ń bẹ́ẹ̀ ẹ̀yìn tí ọba lọ bẹ̀ ẹ̀kọ́ ẹni tó bá wá jáde kó níbi tó wà sí ń bẹ gbogbo ayé ní ọmọ ọba ń bá padà kóró ẹni bẹ́ẹ̀ yọ tó bá padà lọ sẹ́lẹ̀ kọ́kọ́ jílẹ̀ nínú ẹ̀mí wa káfí rẹ́bí àti lò á wà bọ́ síbi ọ̀nà ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn ọ̀nà tó lè kó wa láńbẹ̀ tó gbogbo wa láti kó sí kò sí ẹni tí ò tí ì palára torí bí ọ̀rọ̀ àfa àwa kan ni tó tí ọba ní kòrónà ò mú ọ ìbẹ̀rù ti mú ọ bọ̀ ọ̀nẹ̀wọ́ sáwọn èèyàn inú orí ọlọ́run tá àmọ́ jẹ tẹ́lẹ̀ náà ní pé tabátọ́lọ́mọ́ tá a wa lọ́wọ́ àníbi láwa tá a bara wa lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ó sì mọ rẹ̀ dálẹ̀ gẹ́gẹ́ bí ewé sí wọ́n rẹ̀ lára agi sallallahu alaihi wa sallam pàbára wa lọ́wọ́ kódà nù súnà nẹ́bì ní pé tí wọ́n bá bà nẹ́bì lọ́wọ́ ànẹ́bì jáwọ́ pàtì lọ́wọ́ ẹni tó bà lọ́wọ́ yẹn àgbàtẹ́ ni ẹ bá tó já ọwọ́ rẹ̀ sallallahu alaihi wa sallam ọlá ti ń bẹ fún kátọ́ bara wa lọ́wọ́ corona dé ó dènà ọlá ilé tẹ́kù ilé ìtún kéré inú àwọn àfa àwa táwọn náà mọ́ wá sí ètò yìí ọlọ́nkọ́ wa mójútó wọn bí tí wọ́n wà wọ́n ní fàyín rọ́s kòrónà láyẹ̀nsá musíbàtàhó ahàlùtùkọ́ fìdíyà rílẹ̀ ọ̀rẹ́ ẹnìkan ò ní gbàgbé mùsíbà tó tara ẹ̀sẹ̀ sí gbogbo ayé bẹ́yàn ọba mọ̀ ń bẹ́nu àwọn èèyàn tó ẹ́kọ́ tí ọba sí àmọ́dé àbí nǹkan kan kò fi jímọ̀ rẹ̀ láyé rẹ̀ rí kọ́mọ́kì mọ́sálásí fi ń bẹ tí ọ̀gbọ́lódé rí jọ wọ́n ti dálẹ̀ ó túnmọ̀ pé orí ilẹ̀ ilẹ̀ gẹ́ mọ̀ pé nǹkan kan dé àwọn èèyàn mọ̀ pé nǹkan kan dé àwọn atẹ́wọ́ tí wọ́n gbọ́rẹ́ ń jọ jímọ̀ tí wọ́n ó tò wọ́n mọ̀ pé nǹkan dé ó mọ̀ pé fáírọ́ọ̀sì kòrónà láyẹnsá musibatahu musíbà rẹ̀ ẹnìkì ò nígbàgbé ẹ̀ àwọn oní ọwá nígbàgbé ẹ̀ torí pàwọn kẹ́ ń bẹ tọ́kí tẹ́ ń bẹ yìí náà wọ́n sì tún bẹnu bàjẹ́ wọn náà ni àwọn wo ni alótòkọ́ fi ìdíyà àrílẹ̀ wọlé ajẹ́m àwọn tó bá jẹ́ ti ń páyọ̀ ọlọ́mọ́sàájí pípayà ti wá lẹ́kàn láàrin irú tó ṣẹlẹ̀ yìí lóbi wá jẹ́ pé inú dènà ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni sọ̀na'ul ma'ruf wa baslul ihsan sọ̀na'ul ma'ruf wa baslul ihsan òun náà ni ìmọ̀ ṣe dáadáa àti ìtẹ́ni àánú sáwọn èèyàn kájí torí pé kódà nínú àgbékalẹ̀ náà rọ̀ anábì sallallahu alaihi wasallam anábì tí ó yé wa inú àdísì Anas radiyallahu anhu pé sana'i'ul ma'ruf taqi masari as-su' ìmọ̀ sí dáadáa àmọ́ dáàbòbò ní bí ikú burúkú ikú gbóná àtàwọn àjàgà tọ́jẹ́ pé ọ̀rọ̀ ànábì yìí pẹ̀lú ọláwọn ẹ̀rí mọ́ jẹ́ mi bóyá sàárà ni ìmọ̀ dẹbípọ̀ ni ìmọ̀ sọ̀rọ̀ rí ni gbogbo àwọn nǹkan tí jẹ́ nǹkan dáadáa àsìkò yìí lábọ́dọ̀ kún fún dáadáa torí pé ànábì sallallahu alaihi wasallam ní a mọ́ dènà ikú burúkú wọlẹ̀ àfáàt àtàwọn àjálù wọlẹ̀ halakat àtàwọn ọ̀parun kódà ànábì

àwọn kẹmẹ́tọ́ pé àdánwò kí láàjẹ nígbà wọn ni wọ́n mọ̀ jáde ó ti bá wọn tó jẹ́ pé àwọn kẹmẹ́tọ́ jẹ́ pé báwọn ọ̀bá ti sẹ́ fógún ọdún òun ọmọ jẹ́ ń bẹ̀ irú àwa yìí àmọ̀ wa rántí àwọn tó jẹ́ pé wọ́n jáde gan tẹ́lẹ̀ wọ́n fẹ́ jẹ wọn ò rí jẹ èyí wọ́n rí ni wọ́n ṣe kíni ni wọ́n jẹ àmọ̀ anáwọ́ sọ́dọ̀ wọn lọ́lọ́wọ́n mọ̀ fi wá ká àdánwò yìí ńlẹ̀ fún wa tó jẹ́ pé ibi tí wọ́n ní òsì lè jáde bó ṣe wọ́ tóun ní ò lè jáde yẹn ilé ọjọ́ sábà bínú tọ́lọ́wọ́ fi tuwálẹ̀ àtàwọn míì tí wọ́n náà ti mọ̀ nínú àwọn dáadáa àwọn tó ti sàbòsí fún inú dáadáa ni pé dáǹkẹ́ àbòsí ọ̀nà tó gbàgbò wọ́n sí tú wọ́n lẹ̀ lẹ́gbẹ́ ìṣẹ̀lẹ̀ táwọn ọjọ́ anábì wa Yunus alayhi salam nígbà tó kú bólẹ̀ wọ́n ní ẹni tó gbalẹ̀ sáyé rẹ̀ gbogbo kálukú ń ṣe bẹ́ẹ̀ tán ọlọ́run ọba wa ní kí òkun tó bolẹ̀ yìí tó yẹ pàdé níbi ọlọ́run torí ẹ̀ jáde ń lu pé ah, òjò ìyà ló sù yìí ọlọ́run ọba ti kanlẹ̀ ni pé á dá àwọn àbò síta àbà àwọn èèyàn sí àwọn aburú tí ń bẹ àwọn nǹkan wọn tí ń bẹ lọ́wọ́ wa á dá padà láwọn tó bá ti dá padà àwọn tí bá ti dá padà á wọ́lọ́run láforí yìí ẹlẹ́ẹ̀kẹjọ lélẹ́yìí èyí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn inú ọ̀nà àbáyọ òun náà ni ọ̀rọ̀ tó wá náà àdísì afáwà bilal ó tún wá nínú mishkat eh, masabi lọ́dọ̀ abi umama albahili bó ṣe wá nù àdísì lọ́dọ̀ afáwà tabarani látọ̀dọ̀ afáwà salman alfarisi tàṣtúr lọ́dọ̀ afáwà ibn abbas lórí àdísì ẹyọ kan ìṣoṣo nínú àwọn àkọọ́lẹ̀ tíra mi wọ́lá nẹ́bí sallallahu alaihi wasallam anẹ́bí ń sọ fún gbogbo àníbi ọdọwọ́ yín o pẹ̀lú mọ́ jíkírun lóru òun náfílà lóru táàmọ́kùn tahajjud àti kìyàmù lẹ́yìn kódà kó sẹ́rá káà méjì torí pé nínú tá nẹ́bí sallallahu alaihi ni iṣẹ́ tẹ̀yàn máa ṣe àníbi wá pé òun ni ohun táwọn tó jẹ́ ni bá ábìtì tí wọ́n wọ́n fi kódà àfáà ní mẹ́rẹ̀kọ́tìlẹ̀ ẹ̀ṣẹ́rù mẹ́sìkátìl masabi àfáà ní mẹ́rẹ̀kọ́tì òun ní téèyàn ọba tí yẹn nẹ́pìlà lóru ó túnmọ̀ ọ̀pẹ́ ni yóò sínú àwọn ẹni rí tó ń gbàtọ́ ti ní dáàbù sọ̀ọ̀lẹ̀ hìn kọ́bìlàkùn wọ́n ní àwọn ànẹ́bí ọlọ́run àwọn sọ̀ọ̀lẹ̀ hìn àwọn òlìyà gbogbo ó túnmọ̀ pé béèyàn bá ti di pé ó nira fún láti dìde lóru ó ní nǹkan kan ti sọnù lára rẹ̀ nú àmì tá a fi mọ̀ àwọn ẹni rẹ̀ tọ́tọ́ bá wo ayà tọ́lọ̀ ń júwe pé ìbáàdù rahman alladhina yamshuna ala al-ardi awna wa idha khatabahum al-jahiluna qalu salama nígbà náà pàrọ̀ alladhina yabituna li rabbihim sujjadan wa qiyama wọ́n ń túmọ̀ pé ìjẹ́rú ọlọ́run rẹ̀ yẹ́nyẹ́ ó sì kù kankan torí pé ìmọ̀ jíṣe nẹ́fìlà lóru àníbi ni kúrùbẹ̀tùn ilallah amúnisúnmọ́ ni tí máa múnisúnmọ́ Allah subhanahu wa ta'ala tí ẹbú ṣùgbọ́n náà àdísì wàlí pé ọlọ́run ní ẹrú mi ò níyẹ kò ní ibù anil ismi ó sì jẹ́ nǹkan tí wọ́n tún pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tí sì mọ́ sin lọ́mọjá lọ́wọ́ bí ẹ̀ṣẹ̀ wọ́tàkfíò sí yìí hajj àwọn tó bá jẹ́ àwọn òwú náà kí túnmọ́ gbúdó sí àwọn ẹ̀ṣọ́ gbà wọn dànù ọwá ni wọ́n mọ̀tẹ̀rọ̀ dẹ̀tún lè dẹ́ ìhànì jẹ́sẹ̀d ọtọ́ wá jẹ́ nǹkan tí mọ́ ti dànù kó lára tí mọ́ pìfẹ́ǹtì ara tí èyí kí àwọn àmọ́dí burúkú wọnú ara tí bá sì bẹ́ẹ̀ sí mọ́ lè jáde adíṣe ilé ìbẹ́nu súnmọ́ àfáwà tẹ́rìmìsì bákan náà miskatul eh, masabi ń bẹ nínú rẹ̀ àti súnà tí a fáwọn àtọ̀bàrání táwọn míì nínú àwọn tíra hadith anabi sallallahu alayhi wa sallam tí wọ́n kó jọ ilé ìlẹ́lẹ̀ kẹsàn-án ìtọ́jẹ́lẹ̀ kẹwàá òun náà ni ohun tá nẹ́bì ti sọ fún wa tẹ́lẹ̀ síwájú kó tó dò ní ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ wa sáàkà sí anẹ́bì sọ fún wa pé ẹ dé àwọn ọgbà yín abọ́ oúnjẹ yín àwọn àmú yín tẹ̀ fi ń pọnmi tẹ̀ mú ẹ dé ọ̀nà rọ́tùlẹ̀ ìnáha wà á kú àsìkọ́ à. torípa ni fàáyín nà fi ó ní torí pé inú ọdún kọ̀ọ̀kan kan bẹ òru kan bẹ tọ́lọ̀ mọ́ sọ àwọn àlùbákalẹ̀ ṣùgbọ́n ọkẹ́ wá sọ kan ló kọ bí tẹ́ kan kí ní kí wáyá kún agbádùn àkẹkalẹ̀ gbogbo ẹnu làáfin sọ kò síbi tánìlì ti tààyè ní pé òru jọba yìí nígbà táwọn afá ń sálàyé rẹ̀ tìrípà àwọn yẹn ti gbá àwọn àdúrà kalẹ̀ nẹ́fìlà kalẹ̀ tí òrùjọ báyìí làdẹ́wò mọ́sọ̀ kalẹ̀ tó bá jẹ́ kí ìrìnàjò wá mọ̀ kójú òrùjọ yẹn ni ni pé gbogbo ògbà ní mùsùlùmí lágbọ́dọ̀ bẹ́lẹ̀ tí ọmọ lọ́lọ́run fi pamọ́ fún wa pẹ́nìkan ní mọ̀ orú yìí àrímsọ̀lá ìwàsọ́lọ̀ wa ni torí pé àdánwò yẹn àwọn àlùbáyì kò ní sọ̀kalẹ̀ lóru ọjọ́ yẹn kọ́ wá kọjá níbi igbá kan abọ́ oúnjẹ kan àbí àmù kan bọ́yá korodóòmù ní kìríkàtà nínú àdánwò yẹn díẹ̀ ó sọ̀kalẹ̀ síbẹ̀ nínú àdánwò yẹn. sallallahu alayhi wa sallam. àlebi kò la yamurru bi inahin laysa alayhi ghita'un aw siqa'in laysa alayhi wika'un illa nasala fihi min dhalika al-waba' àfikún ọba gbà nẹ́bi gbọ́ sallallahu alayhi pẹ́rẹ́ ànẹ́bi kúrọ̀ fún wa nípa àwọn fòwọ́ ìsìkọ̀ bóyá bí àwọn ìkúté ilé gbogbo àwọn kìnìyàn pé lóru ẹ̀ pa náà yín wọ́n mọ́ fi lé jóná wọ́n sì tún mọ́ wọnú ọbẹ̀ kódà níbi sọ fún wa pé tí eku bá kó sínú ọbẹ̀ yín tó bá jẹ́ ọbẹ̀ tó ní òróró lókè àníbi ní ẹyọ eku yẹn kẹsì rẹ́ tàṣí tó ṣe eré tẹ́ra rẹ̀ àrìn eré àníbi sọ bá ṣe sí pẹ̀lú rẹ̀ àrípẹ́ láwùjọ lónìí ẹ̀ lásàfífà wọn látara kíni wọ́n tó ń kò tó di pé wàhálà dé ló fi jẹ́ pé ńgbà tádánwò ń dénẹ̀ tán bá ń júwe yóò nira fún láti ṣe tó fún kọ̀ mara tẹ́lẹ̀ ẹlòmíì tí ọ̀wá ní ìgbára lọ́lọ́ ní ọmọ afẹ́ tí ó kú ó kú náà ní tẹ́lẹ̀ ìwé wọn mọ́sí gbá mọ́sà wo àwa wá ń sọ pé tọ́lẹ̀ fún ìyàbá wò ó bẹ́ẹ̀ tí wọ́n sọ pé mọ́sí gbá mọ́sà wo báyìí wọ́n ní àti báyìí wọ́n ní àti àwọn dókítà sọ báyìí tó ní ẹni ò ní lò sí irú ilé yẹn ọba dúró pẹ́ tí ọba kú yóò kú ọwọ́ adìpá mọ̀dí dé wọn sọ pé mọ́ sí báyìí òun tí ọba kú ó kú ẹ̀dá kan nǹkan fún wa àwọn ò lè tẹ́lé gbogbo eléyìí ẹ̀dá kù ẹ mọ́ ara wa kó parun bára wa táwa jẹ̀bi lọ́dọ̀ ẹni wa pé kọ́lọ̀ sọ fún wà pa so ba lára ọ̀nà táà fi dènà rẹ̀ náà làwọn náà tó ṣe kíni ni wọ́n bọ́ sí náà. jazakumullahu khairan ọlọ́run kó bá ní sàn yín ní ẹ̀sán olóore bákan náà wá ni pé kí ni àwọn àkọsílẹ̀ léyìí tí àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn nípa àdúrà ṣíṣe tí nǹkan yìí bá ṣẹlẹ̀ kí làwọn àkọsílẹ̀ tààrí látọ̀dọ̀ wọn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ipa àti mọ̀ pé náà wọn aṣíwájú táàmù owó àwọn náà làwọn ànẹ́bí ọlọ́run lẹ́yìn wọn ọkàn àwọn sọ̀hábà ló fi jẹ́ pé ó le lórí àkòrí ìsọ̀rọ̀ àbí lórí àwọn ọ̀sẹ̀lẹ̀ táwàá rí táàrí pé kìí sí pé ìsìláàmù ló kọ́ sí kíni ló mú nǹkan wá torí pé àfi téèyàn bá rí fi lọ́lẹ̀ pé ànẹ́bí Adam ẹ̀sìn rèé ṣe ẹ̀sìn islam anabi nuhu ẹ̀sìn rèése ẹ̀sìn islam so anabi wa yakubu ni tẹ́yìn bá rí sọ bẹ́ẹ̀ láti sọ pé islam kọ́ lọ́sọ àwọn kankan pọ́tà bá ti ní rí sọ bẹ́ẹ̀ aya àyẹjú ẹ̀ síbi pé ohun tí islam sọ pé ẹ ṣe láwọn àsìkò kọ̀ọ̀kan níbàámu sáwọn àsìkò kọ̀ọ̀kan tẹ́sìn ọwọ́ apàdà sọ pé nígbà tẹ́sìn tàbí lẹ́bi dé ó báyìí nìkẹ́ sí láfi mọ́ ríṣẹ́rù máa ń kọ́ bìlànà òfin ẹ̀sìn àwọn tó ṣáájú wa tó jẹ́ pé wọn lẹ́sìn kẹ́bí ò jẹ́ ẹ̀sìn Islam ẹbá yà bùkán ti gbé wá fún wa pé asàsọ́lẹ̀ fún wa nẹ́bì máa wà sọ ìnẹ́bì yìí nóò ń ta àtúfà nẹ́bì wa nóòhà eh, àti àwọn tí wọ́n ṣáájú nínú àwọn nẹ́bì ọlọ́run tọ́lọ̀ ni pé gbogbo wọn àwọn ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ bí wọ́n ti ń bá lò àti wá sọ pé ọlọ́run mú ìsìláàmù tọ́ka àtàwọn náà torí pé la yukallifullahu nafsan illa wus'aha ọlọ́run fún wọn déédéé ọlọ́run fún wọn déédéé rẹ̀ kó tó di kọ́ wá gbé iṣẹ́ ńlá àrùkọ́ àmọ́kọ́ ànábì ní oúnṣẹ́ ńlá oúnṣẹ́ gbogbo ayé ọ̀rọ̀ ànábì Musa ọ̀yí tọ́ni sáwọn ọmọ sáwọn fìlà náà tìjọ rẹ̀ ànábì wa Isa sáwọn ọmọ Israẹli ọ̀rọ̀ ànábì Yakub ànábì oní òṣùwọ̀n Suhaib so bákan náà gbogbo àwọn ànábì kọ̀ọ̀kan ọwọ́ iṣẹ́ ti wà ànábì sallallahu alaihi kìí ṣiṣẹ́ ìlú kan kìí ṣiṣẹ́ orílẹ̀-èdè kan kìí ṣiṣẹ́ lágbájá àtàwọn èèyàn rẹ̀ iṣẹ́ gbogbo ayé ló fi jẹ́ pé ọlọ́run wá rí nínú ọ̀sẹ̀ àwọn tó fi ṣáájú nínú àwọn ọ̀nà tí wọ́n gbà fi dènà àwọn àmọ́dé nínú àwọn ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi ṣètò gbèsè ayé wọn so ọlọ́run wá fún ànábì pé ẹ lò léyìn bẹ́ẹ̀ eléyẹ̀ nílò lásìkò yìí kìí ṣe ohun tá a lò mọ́ ló bí sẹ́rù òun máa ń kọ́bìlà náà òfin ẹ̀sìn àwọn tó ti ṣáájú ẹ̀sìn wọlé tí wọ́n tọ́ka òfin ẹ̀sìn ìsìláàmù náà ní kìí ṣẹ̀sìn mi. náà nítorí ànábì wa adam nígbà táwọn náà ti rí ànábì adam ti rí pé wàhálà ń bọ̀ nínú àwọn àkọọ́lẹ̀ sákọ̀ọ́kọ́ òdùnà alukùrán ni nígbà tó wò pé wàhálà dé a wà ní hòhò lẹ́yìn gbàtà àrí ara wa pé àṣírí ń tú kí lànábì adam ṣe rabbana zalamna anfusana wa in lam taghfir lana torí pé àwọn tíra tí àwọn àfẹ́sì ti kọ lórí irú àwọn àjàgà àmọ́dí báyìí tó jẹ́ àjàkálẹ̀ àrùn kò dín ní 24 kò dín ní mẹ́rìnlélí ogún tọ́pẹ́ bọ́yá ìdènà rẹ̀ ní báwọlẹ̀ báwọn mùsùlùmí ó ṣe láwọn àsìkò yẹn tẹ́ pé a ní ìdíkàmọ́ padà síbẹ̀ dáàfi ní mùtútù kan wá ló bínú inú tíra yẹn ńgbà tí ọba kan pàṣẹ pé gbogbo àwọn tí wọ́n jáwọn àfá o wọ́n mọ̀ sàdọ́ àrọ́bà náà sí fún anẹ́lẹ̀ àzábà iná múmìnún ọ̀kan náà àfá àti wọ́n bẹ̀ǹgbà náà wà ní irọ́ o áyà yí àwọn kèfèrí lọ́lọ́ ni ọ̀rọ̀ yìí ń báwí pẹ̀lú jẹ́ pé alẹ́bọ̀rọ̀ so pé ṣùgbọ́n gbà tí wọ́n gbà tọ́lọ̀ mú yàdé wọn pẹ́tọ̀ àti gbà nísìn gan ẹmọ́ lò ó ń tẹ́ lò ní rabbana zalamna anfusana wa in lam taghfir lana bọ́tà lámnà ó túnmọ̀ pé ẹnì kọ̀ọ̀kan wa bí tá a kù sí lábòsí tá a ṣe báyà wọn mọ wa ìyàwó wa lábòsí ní gbogbo ìjàmbá yóò kálẹ̀ mọ́ sí ajáwọ́ mbẹ̀ ilé ìpín àwọn àkọọ́lẹ̀ ni istighfar ìkún fọ́pọ̀lọpọ̀ ìwọ́lọ́nlá foríjì ànábì wa nusratu nuhu وقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم درارا ويمدكم بأموال والبنين a rí pé ìdáàdì pé káwọn lékún lọ́mọ sáà ń lékún ní síbá àti nkú ni sáà ń lékún àlékún ó túnmọ̀ pé a gbọ́dọ̀ sẹ́rí sọ́dọ̀ ọlọ́run káwà foríjì eléyìí amúyàn wá nínú àwọn ayal Qur'an àbí ànábì wa Ayub a rí pé ọ̀nà ẹ̀ fi Allah subhanahu wa ta'ala kọ́lọ́run tó júwe fún ọlọ́run sì dá wọn tó nù ọlọ́run dá padà fún káwà wọnú àkọọ́lẹ̀ àwọn àáfàá lórí irú àwọn ohun tó ti ṣẹlẹ̀ yìí rí nígbà tá a ti mú àyà wá ìṣẹ̀lẹ̀ náà Al-Qur'an àwọn tí wọ́n fi ń bẹ lọ́hùn báwo wọ́n sì ṣe ṣe àti ṣàlàyé fún wa nínú Nabi sallallahu alaihi wasallam nínú àwọn ọ̀nà tá a lè gbé gbà irú àsìkò tá ń bẹ̀ yìí ọ̀sàbùrú a lè máa ṣe kùnúùt torí pé ńgbà tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ lànàbì máa ṣe nǹkan wọ́n ti mú gbogbo àṣùbà kò ní òtútà ń wì ní àlọ́ fi jẹ́ pé abùkátà sí pé àwọn tó kájú ẹ̀ nìkan mọ̀já àwọn ìmáàmù wa torí pé èèyàn gbọ́ lárúbáwá tí ó fi sọ ohun tó fẹ́ fi bẹ lọ́hùn lórí ìrun yálà a lè ṣe níbi sọ̀látù súbà ní àsùbà ọ̀nà tó gbà wá ọ̀rọ̀ kọ̀ lórí ẹ̀ síwájú rùkó àbí lẹ́yìn gbàtà bá dìde ilé ní òbí fanfa àwọn tó bá ti jẹ́ pé àwọn tànáwò tó wà nínú fíkì òtẹ́ kókè ìsìnkọ́ bá sọ láti jẹ́ ẹnìkèé bú ẹnìkẹ́ lórí ẹ̀ lẹ́yìn rẹ̀ níbi ìrún wítìr tá a mọ́ kí lẹ́yìn ìṣá àlèsí níbẹ̀ torí pé nẹ́ẹ̀sì làlélẹ̀ nínú tẹ́ra bátìlù màáhùn tá a sọ ni a rí àwọn àfáà fi ìmọ̀ ara wọn tó jẹ́ pé bí wọ́n padà tọrọ dójú ẹ̀ sí náà ni pé àwọn tá a bá jáwa tá a ní kápá àti sọ àwọn nǹkan yìí lédè lárúbáwá tó ń jẹ́ pé àmọ́ bá ti gbá wọn sí àgbè rẹ̀ kalẹ̀ tí ò ní basọ̀ láti wájẹ́ fẹ́ dàbí da àmọ́dìyẹn táàmọ̀ sọ bí pé àwọn wo nǹkan bí pàǹbà nǹkan yẹn sọ̀rọ̀ tí ọmọ túnmọ̀ pé sọ láti wá bàjẹ́ so ká súnmọ́ àwọn àfáà tí wọ́n túnmọ̀ jà wá lọ tí wọ́n sàlàyé fún wa kò mọ̀ kí ó làwọn náà ọlọ́nkọ́ tó ní ọkàn wò kí ẹja báyìí ẹjá ka kùránì yé báyìí ẹjá gbáwẹ̀ yé báyìí tó jẹ́ pé ó sì takò lànà tí ń bẹ ńlẹ̀ kì í ṣe pé ní àsìkò ti wà yí lọ́sẹ̀ sí kíni lọ́bẹ̀rẹ̀ àníyàn àwọn tí ń júwe rẹ̀ náà àníyàn wọn dáa ṣùgbọ́n àníyàn dáadáa kò lè sọ iṣẹ́ tó bá gbòdì nínú ẹ̀sìn kọsọ́ di tí ó ṣe kíni tí ọ̀dà pé àníyàn mi dáa kò lè sọ sẹ́tẹ́sì ní ẹmọ́sẹ̀ báyìí kọwàá sọ di tí ọ̀dà fihàn pé àníyàn mi àníyàn mi dáa ọ̀lọ̀sẹ̀ ò sí bá níbi tí ní a ṣe so àníyàn dídá kò lè rọ́pò mùtábáà tí ó fi jẹ́ kíṣẹ́ ọ̀dà torí méjèèjì ní jọrin al-ikhlas èyí bó ní sọ̀tọ̀lọ́ àníyàn àti mùtábáà ìtẹ̀lá nẹ́bí sallallahu alaihi wasallam irú àwọn ọ̀sẹ̀ tó já tẹ̀lé rú rẹ̀ nígbà tá a fà wá Ibn Hajar al-Asqalani tí wọ́n ń kùráyà kùráyà yẹ báyìí àbíká ṣe súra yẹ báyìí ẹ̀wọ̀ yẹn nàìjíríà rọ́bà náà kìsìrà náà sábà one million seven million wọ́n wá mú wá nú tíra àwọn yẹn ní ojúpọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn tíra bíi twenty four ta ní bẹ ọ̀kan nínú rẹ̀ lélẹ́yìí tá a fi ń sọ̀rọ̀ yìí báàbò ẹlẹ́ẹ̀karùn-ún yẹn wọ́n wá ní fíìmà yusra'u fi'luhu fi at-ta'un ba'da òfin ẹ̀sìn mú sọ́tọ́ ká sàdúrà pé kọ́lọ́n kó gbé lọ fún wa torí parí náà àbátá wọn ní àìbẹ́ lọ́run rẹ̀ ìyẹn fẹ́ kúkú sẹ́yí dì nìhan nìrọ̀ o nígbà wọn fi àwọn ẹ̀rí hàn wọn nípa kó náà padà rí pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí kò sí kìnnì kò rẹ́sẹ̀ walẹ̀ táwọn ẹ̀sìn máwọn ẹ̀rí kan wá ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n yẹn kọ́ọ̀lù màrújò hù tí a wá lè kójọ pé ẹjá pàdé ní mọ́sálásí ńlá àbí ẹjá pàdé mọ́sálásí àdúgbò wa báyá ká hálù kùránì fúnra wa àbí ká há wọn kàmọ̀ ká wọn súra kan ní yòǹkà kan kódà báyá lè pẹ́ran sí wọn sọ́tọ́ pé ká fojú òun náà àti àwọn afárá táwọn sọ yìí wọ́n kú nísìnyí kì í mọ́ sọ̀rọ̀ 200 years kódà àwọn ọ̀sẹ̀lẹ̀ tá a fẹ́ mú wáyìí kì í sọ̀rọ̀ 200 lẹ́yìn ìjírà nẹ́bì àbáwọn tọ́sẹ̀lẹ̀ níbi 449 lẹ́yìn jíra nẹ́bí tàṣù wà ní 1441 báyìí náà wọ́n wá ní nǹkan yìí kò sí nípìlẹ̀ látàrí àwọn sọ̀hábà látàrí ànẹ́bí àtàwọn sọ̀hábà kódà láyé àwọn ànẹ́bí ọlọ́run tọ́ lọ wọ́n láwọn bí wọ́n mọ́ sí àmọ́ra tí wọ́n kó jáde bí wọ́n wá òjò àti jó pé òfin àìsìn àwọn ọlọ́run tọ́ lọ kálò wọ́n wá ní afáwọ̀ wá ní irú tọ́kọ́kọ́ pìlẹ̀ àwọn tọ́kọ́kọ́ ṣe irú bẹ́ẹ̀ láyé pé àdánwò àjàkálẹ̀ àrùn ṣẹlẹ̀ pé wọ́n wá kójọ pé àwọn ṣe súrà kan níye bákan àbí wọ́n ṣe bákan àbí wọ́n yẹ jápọ̀ ní jáde kékeré àbí wọ́n wọn àwẹ̀ fúnra wọn wọ́n lọ ṣẹlẹ̀ ní nabi sallallahu alaihi wasallam nígbà tí àjàkálẹ̀ àrùn wọ ìlú Damask àfáà tí ń sọ̀rọ̀ yìí àbí hajjila ó ní òun ni àwọn sì rí gbogbo àwọn ọ̀sẹ̀lẹ̀ yẹn tó ń kàkọ́ọ̀lẹ̀ yẹn tàfà wa Ibn Hajar ṣe nẹ́kìlù ọ̀rọ̀ wọn wá wọ́n nígbà tí àjàkálẹ̀ àrùn yìí délù yìí tó lágbára gbáà nígbà tó dinú oṣù Rabi'ul Awwal tí wàhálà yóò kúrò ẹnìkẹ́ wá ní òun lálà wọ́n fún ẹ̀rìkẹ́ ọtún jẹ́mọ́ tá ń bábọ̀ wá pé àti ojú ẹ̀rù àlámú ẹ̀sìn àbí múlànà ẹnìkẹ́ wá ní òun lálà pé tọ̀ wàhálà tó ṣẹlẹ̀ yìí wọ́n ní káwọn sàfẹ́ báyìí nínú àwọn sẹ́kẹ́ wọ́n ní kí wọ́n sàǹjọ́ náà lọ́hùn òun náà ni pé wọ́n ní kí wọ́n ka tíra àdísì sọ̀hírùl Bukhari wọ́n kà tẹ́bù jẹ́ pé tíra àsáfà bìtà àríkì kúkú Mustafa ọ̀sẹ̀ lẹ́nu ló másàrì tẹ́nìkan tí wọ́n gbé lẹ́nìkan lérí tẹ́kùn gbà tí wọ́n ní ọ̀gbádùn wọn lọ́gbádùn kò túmọ̀ kó ti wá dìlànà ọlọ́run wa láà à ń sọ ilé yìí kó lè jẹ́ kí mùsùlùmí ká bá àdánwò kọ̀ọ̀kan kọmọ jẹ́ pé átara rẹ̀ àtúnyàbá mi náà ọwá ní àwọn kà Sahihul Bukhari tíra àdísì àmẹ́rìkí kọ́lá ọ̀sọ́lá sàrásálà mẹ́rin mẹ́mẹ́ o pé wọ́n kà wọ́n kà látòkè lélẹ̀ wọ́n kó jọ wọ́n kà wọ́n kọ́rọ̀ àwọn surata Nuh wọ́n kà suratu Nuh iná sannánú àìlákọ́ mi yánà sírkọ̀ mọ́kà mi wọ́n kà ní ẹwùyọ̀ nǹkan tí wọ́n kà wọ́n kà ní 3,363 times inú wọ́n fi sa suratu Nuh lọ́dún wo ní seven and forty nine nígbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ láti fi tẹ̀lé àlá ẹni yẹn wọ́n ń parí ẹ̀ báyìí situation wọn tún wọ́ọ̀sì sí i kàkàkọ́ yẹ kó ṣe kíni kó dínkù ìlàgbára sí i. wọ́n tún ń gbà wọ́n tún ṣe náà tó tún ṣe wọ́n tún à báwo làwọn tún ṣe wọ́n tún wọn àwẹ̀ mẹ́ta mẹ́ta fúnra wọn wọ́n tún kójọ inú oṣù Ramadan wọ́n lọ sí jumah

àdúrà tó bá ti láyé bẹ̀ torípa àwọn àbá tó kírun bẹ̀ àbáwọn ìlú mi nẹ̀kí mọ́sálásí hold ẹmọ́ wu ààyè yìí o torípa yìí àṣẹ ni àwọn náà wá fún ààyè yẹn ní kọ̀dáṣà pé wọ́n lànà níbi ìfẹsẹ̀ rẹ̀ tẹ̀bẹ̀ rí ibẹ̀ làwọn ò ti lọ kójọ wọ́n lọ kójọ síbẹ̀ kódà ẹni tí èsè mùsùlùmí lọ bẹ̀ wọ́n fọ́ kásá àlùlù wọn ṣàdúrà lóhùn rọra rárá lẹ́yìn ìgbà wọn bá ọjọ́ mẹ́ta àfáà ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tẹ́ báyìí kàkà kọ́ dẹ̀ wọ́n ìtún sí ni tẹ́lẹ̀ ikú díẹ̀díẹ̀ ni ọwá di pé lójúmọ́ ń gbà míì èèyàn ò kú kó dín ní ẹgbẹ̀rún kan náà wọ́n ti ń kú eléyìí nílò Damask afọ́ ibùnà ajára lásìkò lánàá yẹn wá mú ti wọn wá kílá fẹ́ mú wá ń bẹ̀ ní tá a fi mú àwọn ìṣẹ̀lẹ̀ yìí wá ni pé pé ẹn àwọn nìkẹ́ ò ṣe rí àbí kìíní kan káṣọ pé àmáṣà kò gbé nǹkan yìí pé á padà sí pé kílà nẹ́bì kọ́ wa àdúgbò àwọn ọ̀sán àbá kí wọ́n ní ká ṣe Yorùbá náà ti mọ̀ sọ pé tiẹ̀ tiẹ̀ kò mú eyín wá kò sì mọ́sọ̀kan wá gbé yín àbí tẹ́yìn bá ti lè ṣe kíni tọ́ba sáti lè jẹ nǹkan tá a fẹ́ jẹ afáwọn ibùdó ajáru wa ní irú ń tọ́sẹ̀lẹ̀ sí wọn yẹn sáwọn náà nígbà nílùú masar títà ń pè ní káhírò nígbà tí tọ̀ òun ṣẹlẹ̀ ń bẹ̀ náà àjàkálẹ̀ àrùn àlẹ̀pẹ̀ níbi ìgbóná so wọ́n ní ọ̀sẹ̀lẹ̀ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù rọ̀bíùl áhìr ní ọdún 833 lẹ́yìn hijira wọ́n ní nígbà táwọn wàhálà ìṣẹ̀lẹ̀ àwọn tí wọ́n kú lójúmọ́ ń gbà mí wọ́n ju bí fọ́ọ̀tì lọ wọ́n bá ní kí wọ́n já wọn bọ́ sí pápá bí káwa ní ọ̀sọ́ pé náà ìmáàmù ní ká lọ sí ibi ibi gbogbo akápàdé ibi ká lọ lọ́n lórí kíní yìí so ó ní wọ́n bá kóra ó ń ga kú jáde wọ́n lọ síbẹ̀ wọ́n gba àwẹ̀ ọjọ́ mẹ́ta wọ́n wá wẹ̀ fúnra wọn wọ́n á jáde gẹ́gẹ́ bá a ṣe mọ́ lọ kírun ìwá òjò kílù ní òkiri láì àwọn tó lẹ́tọ̀ọ́ là àṣírí yẹn ó ní wọ́n akójọ wọ́n sàdúà fún wákàtí gbà ó ní wọ́n ń parí àdúà yẹn kò pẹ́ rárá ó wá di pé ní everyday òun náà ni èèyàn ọmọ kúkó dín ní ẹgbẹ̀rún kan nítorí wọn pé wọ́n ń parí ẹ̀ báyìí tó ń wọ́ọ̀sì sí ni afáwọn afò ti lè pé torí pé gbogbo ohun tí wọ́n ṣe yìí afáwọn ibùnà ajára ni wọ́n sọ nínú àkọọ́lẹ̀ kan fún nígbà àwọn sọ̀hábà báwọn afọ onífítù tí wọ́n gbé irú rẹ̀ kalẹ̀ pé ká padà síbi àwọn ọ̀nà tá nẹ́bì ọ̀tọ̀ sí ni pé la sọ fún wa pé tọ́ba tiẹ̀ jẹ́ pé àbùkátà káṣe ní jàmá a rí pé ẹmọ́ kírun jùmọ̀ ẹmọ́ kírun labayala àwọn ọlá tẹ́rù bá ti ń pọ̀ jù bó ti ti dáwọn òbíkẹ́ pé ìrun wákàtí márùn gan tẹ́rù bá ti ń pọ̀ from nowhere táwọn yẹn wá sọ̀rọ̀ ṣùgbọ́n wò kí a mọ́ a ti jọ mọ́ra wa a mọ̀ pé wọn ò rìnrìn àjò kan tó a lè mọ́ dáwọ́ ti pé àbúmọ̀ ti pàdé ẹni tó ti lùgbàdé àmọ́bì yìí eléyìí ọjẹ́ mọ̀nà fún wa ká kóra dúró lórí súnà ànábì sallallahu alaihi wasallam àwa ń kí wọn jàmáà yẹn a lè máa ṣe kùnúùtù níbẹ̀ nítorí wọn kó kùnúùtù tá ń ṣe náà à ń ṣàdúà ní jàmáà níbà nẹ́bì ṣe ní àlèṣe tó bí eléyìí ṣe jẹ́ níbà eléyìí. ìjọba fún wọn láwọn fẹ́ràn ẹ̀dá nígbà tí ẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ̀ àtúngbọ́ tí wọ́n sọ pé tàbá sí àyè kẹnu sọ́tò bá kọ́ra àrùn ojú ìyàn gba àrùn bẹ́ẹ̀ abákan tí ojú sínú omi kọ́ mọ mú fún àwọn ọmọdé ṣé ìyẹn náà ń bẹ lára àwọn nìtàlẹ́ bá ọlọ́run kọ́ bá fẹ́ lẹ́sàn rẹ̀ àti gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n jẹ́ àwọn olùgbọ́ ìpè tí wọ́n ti pè wá àwọn ìyá àlùbáríkà àwọn bàbá àlùbáríkà àtàwọn ọ̀dọ́ mi náà tí wọ́n ń pè láti ọjọ́ ìjẹjọ́ làásì ń gbà pé tó sì lórí àwọn wọn tàn bá sí báyìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé tó ń kálukú fura síra rẹ̀ báwo lórí torí pé bí ọ̀gán bá ṣe nínú ìṣètò ọ̀nà ó ṣe ráyè láti fọpọlọ rẹ̀ ṣeré àbáwọn àlìjẹ̀nú nígbà tẹ́lẹ̀ kẹ́ pè pé wọ́n tẹ́lẹ̀ bá ṣe ń bá kọ́ra mo níbi tí mo wà yìí níjọ́ yẹn lọ́hùn alukoran ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ó lé ní twenty láì sí ìsìn wò ọ́ dá mi lójú pé mo bá sin gbogbo ẹ̀ lọ́dọ̀ tèmi àní bárùn kankan torí pé ṣètò ọ̀nà ò lè láyè lọ́dọ̀ mi àlìjẹ̀nú ò lè láyè lọ́dọ̀ láti fẹ́ fọpọlọ mi ṣeré káwá padà síbi pé ọ̀dà báyọ̀ tẹ́lẹ̀ bárùn àbẹ́ bá nǹkan mìíràn bẹ́yà ó tó súnmọ́ ní kí bọ́yá ìyá arúnjọ kìí ka kùránì ẹwà kí alẹ́ sí irun bọ́ sáàrin rẹ̀ tọba tẹ̀ wá ní irun yẹn wá látọ̀nà kan tọ̀ ọmọ àyẹ̀wò òsì tó irun síbẹ̀ mọ́jú orin sínú omi pọ́fẹ́ mu torí pé àwa bèèrè irun ta ni alukurani fúnra lọ́n júwe fún wa pé fi ìṣìfà ol pé ìwòsàn alukurani sí irun yẹn tó wá bọ́ sáàrin rẹ̀ so ní pé ká mọ̀ tara àdánwò sọ̀rọ̀ àwa dẹ́lẹ́bọ̀ á wàá fúnra wa ní kí ọ̀dà ọtí bárun ọ̀yà wá mú un lọ sọ́sítù bí wọ́n kọ́ àwọn tí wọ́n ní kòrónà yẹn sí jù sómi kẹ́ni yóò mú ẹni tó ti kọ́kọ́ mú yẹn kò mú kúrò náà tó àgbà omi yẹn kò mú torí pé ń gbàtọ́ kó fi ń pìrìfẹ́ǹtì ẹ̀kọ́ mú ni ó rí pé yóò ṣèrà rẹ̀ ni pé Islam àdúgbò àti wáni ẹ̀mbá náà alukur'an kí ẹlẹ́sìn míì ní òwì so a ní ìdí ká fi rọ́ kápá fẹ́ fi bàbàrà ẹ̀sìn wa àbáfẹ́ fi bàbàrà wí Allah subhanahu wa ta'ala so ni pé eléyìí ọ̀rọ̀ kan tí ò Baamu, nínú ẹ̀sìn ní kápẹ́ yẹn ẹ bá sún kúránì bá ẹ bàrún bẹ́ẹ̀ òun yẹn jù sínú omi ẹ̀mọ̀ mú ti dènà rẹ̀ so ẹ dákun ká jìnà sí gbogbo orú àwọn ọ̀rọ̀ báyìí tó tí a bá jẹ́ mùsùlùmí tàbífẹ́sẹ̀ lánàá nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam. kó tó di fásitì ìgbé òkú sílẹ̀ lẹ́kùn ọ̀rọ̀ nípa sọ̀látò lè júmọ́ ní kíkì akẹ́kẹ̀ẹ́bá ní sọ̀rọ̀ ń parí níwọ̀n. ní kíkì báwo rà ní títí di ìgbà tí àwọn fi sùn wálẹ̀. alákọ̀ọ́kọ́ mbẹ̀ òun náà ni pé pé ká mọ̀ kí irun sọ̀látì jùmọ̀ torí hamasa ń bẹ fọ́pọ̀lọpọ̀ kódà tí ẹlòmíì sí báyọ̀ onímọ̀ ẹ̀sìn kápẹ́sẹ̀ kọ́ àtàwọn ẹ̀jọ̀ mọ́ kí kọ́lọ́nkó sáwa náà ní onímọ̀ dáadáa torí pé kálukú kan dájọ́ ẹ̀sìn kò sì wù kódà lẹ́lòmíì tí ọ̀ mọ kálukú á nìyí ẹ̀yìn nígbà tí wọ́n ti ní pé á sì mọ̀ ọ́ ti báyìí so ni pé ọ̀kan náà àwọn àfa wa ìmáàmù albagawi nínú tírà àwọn táǹpẹ̀ ní iṣẹ́ òṣùnà kakọ́mù wa àtàwọn ọ̀bọ̀mí wọ́n ní kúlù ọ́sírin jẹ́ àṣàbí ìtàrùkùl jama'a jẹ́ àṣàbí ìtàrùkùl jùmọ̀ ọ̀rẹ́dà lọ́dọ̀ wọn pé kúlù ọ́sírin jẹ́ àṣàbí ìtàrùkùl jama'a jẹ́ àṣàbí ìtàrùkùl jùmọ̀ gbogbo ẹkíùsì tó bá lè mú wa fi fi ìrun jàmáà lẹ̀ láwọn ọjọ́ lásán ọ̀tọ̀ láti fi jùmọ̀ alẹ̀ fún kóòdì kan lélẹ̀. Imam Bagawi kí n wá láwọn excuse ta lè fi fi jùmọ̀ alẹ̀ afáwa sahib al-Mughni afáàtò ní tẹ́ra al-Mughni Ibn Qudama fa Ibn Qudama gba wọn gbé wá fún wa wọn ni tí ó jù bá ń rọ̀ gba wọn tàlàyé àwọn àdíṣà Nabi sallallahu alaihi wasallam tó gbé àwọn àdíṣì sọ́lú sí ìlú ìlú kan sọ̀lá tó bá débi ayàlà sọ̀lá àti tẹ́ pé bẹ́ẹ̀ ló ti pé o sì lè pé ní parí ayàlà sọ̀lá o sì lè fi replace so ní àlàyé bí ọ̀nà mẹ́ta tó wà náà wọ́n wá ní òjò tó bá jẹ́ pé ta bá gbogbo aṣọ owó òtútù torí kò sí mọ́ páyìn jókòó lé ẹ̀kírun jókòó lé ẹ̀kírun tí wọ́n sọ ní kọ́dá kí ni kì í níjà máa pẹ̀lú àwọn ará ilé rẹ̀ àbí ẹ̀fọ̀fọ̀ tó jẹ́ pé tàbá lanú ẹ̀ a lè yọ ẹsẹ̀ lè kán tẹ́tẹ̀ bá sì kán tó wá ládé àbí òde torí pé alìmọ̀ṣá kọ́tú sẹ́dìlì bò tẹ̀ sí inú òfin ẹ̀sìn ni pé tí wàhálà kẹ́bẹ̀rẹ̀ ti dé fúnra wàhálà ní ó fa ìdẹ̀kùn lọ́wọ́ kẹ́ fáṣẹ̀ mọ́ wa káàkiri. gẹ́gẹ́ bí eléyìí ti ń ṣẹlẹ̀ yìí. so wọ́n máa ọ̀rọ̀ wá bẹ́ẹ̀ pípé kódà ọ̀kan náà wà fáwa àwọn nígbà tó yẹ pé ìnira pé ẹni tí ọ̀gbádùn ní sọ́ọ́ jẹ àlùbọ́sà áyù àníbi wa ń tọ́ bá ti lè jẹ àlùbọ́sà áyù o mọ́ wà mọ́sálásí wá kí jàmá oòrùn rẹ̀ ni ó kó báwọn yóò tó kó báwọn màláìkà tí wọ́n yẹ fẹ́ gbọ́ oòrùn rẹ̀ oòrùn yẹn wọ́n sá kó àwọn àlàyé wá bẹ́ẹ̀ pé túnmọ̀ pé nínú tẹ́sí wá dáàbòbò ẹ̀mí wa ó pàtàkì ẹ̀mí wa pàtàkì ni pé kò sí aburú ń bẹ lókun ìgbà tó pé wọ́n sọ pé mọ́kìrùn àbẹ̀ mọ́kì jàmá àwa láwa wò pé ó túnmọ̀ pé ilé kó wa wa ká lo fúrúsọ̀ yìí ìtìnámù lò fúrúsọ̀ gẹ́gbọ́ ìṣẹ̀lẹ̀ sí ànábì wa Yusuf alayhi salam nígbà tó wà mẹ́wọ̀n ànábì Yusuf make use of that time ó lò judiciously ó sì dá wà mbẹ́ wọ́n bí ní béèrè méjì ó sì fi dá wọn lẹ́kọ̀ọ́ nǹkan bíi mẹ́wàá tẹ́kọ̀ ní kẹ̀kẹ́ ló tó sọ ánsà ẹ̀ nìkọ̀ọ̀kan fún wọn láwọn tó lè rìn wọn lálọ́wọ́ àwọn náà nísìn ẹlòmíín kò mọ bí sọlá ti ṣe lọ́nu ilé táwọn ìyàwó rẹ̀ ń kírun tẹ́lẹ̀ tó bá ti lọ bí iṣẹ́ kọ̀mọ̀ a wà lò fúrúsọ yìí pé àdẹ́bò ti dé afẹ́ wá jẹ́ kí àdánwò yẹn kẹ́kọ́ jẹ́gẹ̀ ní ìmà bá nàbí ti sọ pé àdánwò kẹwùn ní bá mú mi ní ọdá àtà ìdírí ẹ̀gún tó bá gun lẹ́sẹ̀ àyàfi kọ́lọ̀hún fi sí àhádanú ẹsẹ̀ fún ó túmọ̀ pé irú tó fẹlẹ̀ sí wà yìí pé jamaa ní masjid ọfẹ́ bọ́ fún wa fún wa wá ní pòfo nílé wa àsìkò tó báyìí tó sì kíni ó sì assessment àwọn ọmọ rẹ wọ́n náà ṣáájú fún wọn ẹ̀yin ìyàwó náà àtọ́ ọmọ ẹ̀yìn ọmọ bàbá yín náà báwo ni sọ láti rẹ̀ tó bá débi tí ó tẹ̀ kéwú sókè ń darí ẹ̀yìn pé kẹ́ lọ sílé kéwú ẹ̀yìn sì ń lọ sílé kéwú ọlọ́run sí ní kẹ́yìn ọmọ ọkà kẹ́ mọ́ ọ́kẹ́ àtẹ̀yìn obìnrin náà tá ń darí ẹ lọ lé kéwú ṣùgbọ́n àwọn ọkọ̀ lọ wọn ò sì lọ kọ́fà tí a kà tó ní bá ká ẹwà wọn pé ah àǹfààní kéwú ti yán yọ ẹ̀yìn náà wà lè bóun náà sọ̀rọ̀ pé ẹ̀yin lè mọ́ mú wà ẹ̀yin náà ti gbìyànjú láti ìsàlékún mímọ̀ torí pé iná ni baálé wa áwì pẹ̀lú ẹ̀kọ́ ni o tí ò tún ní mújà wa torí pé àdẹ́wò ojókòó sílé ẹlòmíì bá tí àwọn yóò fún gan ọ̀fẹ́ payà rẹ̀ fẹ́ ju payà òrùnà lọ́lẹ́mìí rẹ̀ so àmọ̀ bá ti lo opportunity yẹn ni pé kò sí ohun tí ó burú ń bẹ nípa nǹkan yìí ọba òfin ẹ̀sìn mu káwá fojú kan wò táàfù mọ̀ pé àwùjọ wa torí pé àwa tá ń gbénu ayé aláburú pọ̀ tó ìjẹ́ pé táburú bá tẹ̀lẹ̀ táwọn èèyàn bá ń rí oore wọ́n èyí sáábà wò pé bèbè ṣe ń rú oore ìtọ́ ẹ̀kọ́ tọ́lọ́m bá sáà ní tó jẹ́ mùsùlùmí dáa mùmí ní dáadáa tó gbọ́ àdíṣà nẹ́bì yé pé ẹnìkan ò ní jẹ́ olùgbàgbọ́ òdodo tí gbàgbọ́ rẹ̀ pé títí tí ó rí àwọn èèyàn tí ní àwọn àdánwò míì gan ọ̀jẹ́rú eléyìí báyàbí hiv wọ́n kẹ̀kọ́ ẹlòmí ọkàn lọ lára ẹ̀ ní abẹ́ ó fi da omi sínú omi tí gbogbo àdúgbò mu tó táwọn ẹ̀ bá mu onídìí nìkan ni wọ́n bá hiv lọ àwọn yẹn ń ṣe bẹ́ẹ̀ kódà wọ́n ẹlòmí ń bẹ tó jẹ́ pé ó fẹ́ fẹ́ obìnrin tó sì mọ̀ kóhun ti ní àrùn yìí kò sì ní sọ fún kóhun ti ní pé tóun bá ti fẹ́ bóun lọ́nà wọn fẹ́hùn òun sì ló lọ òun ní ọmọ ọba yìí ni wọ́n jọmọ tọ́jú àwọn á rí i pé ìwòrí burúkú yẹn ń bẹ ìgbélé pé ẹ kírun yín láwọn ààyè nínú ilé yìí ní jàmá yóò dènà àwọn tó jẹ́lẹ́mì àbúrú bẹ́ẹ̀ kọ́lẹ̀ lómi lè mọ́ jẹ́ mùsùlùmí yóò lọ sílé ìjọsìn mùsùlùmí ṣe bá ti ráwọn tí èsè mùsùlùmí tó jẹ́ pé kìí ṣe mùsùlùmí ló kọ tó pẹ̀lú kọmùsùn tí lọ ń ju bọ́ọ̀mù ní ilé ìjọsìn àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ẹlòmí lè ni yọkẹ́ òkú sóhun nìkan wọn wà bá lọ wọn kò so ló bírú àwọn nǹkan yìí tó jẹ́ pé nínú ọ́ndà pé ìdènà aburú ní ẹ̀rẹ́lẹ̀ iná ẹ̀ lọ́wọ́ àwọn afọ́ fi wá nítọ̀ nígbà jẹ́ pé òjò ilẹ̀ ń rì kíní kẹ́ gbogbo àwọn nǹkan yìí ó kó sábẹ́ rẹ̀ káwá padà sí kọ́ ìdá afáwà yẹn pé kúlò ọ́zẹ́rẹ́ ń já sàbí tarkul jàmáà já sàbí tarkul jùmọ̀à èyí tó wá dọ́gba náà ni pé wọ́n ní ká mọ́kì jùmọ̀à á wà ń lè wa á kì í zóòrè wa àtàwọn ẹbí wa ní jàmáà so èyí tí àwárí kà tí a sì gbé ara lé tàbí pé ọtẹ́wọ̀n nù tàrí òun ni eléyìí ọlọ́run kí ọ̀sálàbò ẹnìkọ̀ọ̀kan wa àwọn tó jẹ́ aláṣẹ wa lórílẹ̀‐èdè wa náà ọlọ́run bá kún ọ lọ́wọ́ ipa àwọn ọ̀ka ò ipa ẹnìkan ọ̀ka ipa àwọn ọ̀ka kódà kí nípa alápàfẹ́ jàjà yìí á kípọ̀ ọlọ́run tó dáa láàpè sí kọ́ bá wa darí rẹ̀ so ká sì tún fèsọ̀ àwọn kẹlọ́dà Eh, kódà kò kèé mú mùsùlùmí irọ́ rẹ̀ ti jáni àríkọ́ nìkan pé wàá kọ́ wọn ní eh, kèé sáà nímọ̀bi kò ní mùsùlùmí àwọn tí èsè mùsùlùmí ní òmù ẹ̀yà owó tí ń kì yẹn ẹnìkan pè ní oúnjẹ ìjọba ẹ̀ tó wọn láwọn kẹtọ́ bẹ́ẹ̀ fáwọn pé mùsùlùmí eh, àti àwọn tí ó dọ́dọ̀ mùsùlùmí àà ẹ̀yà owó tó ká mọ́ kẹ́kọ̀ọ́ pé ìnsàníyà náà ń bẹ ṣùgbọ́n òní sọ ká sọ fún wa pé kìnnìkan pé ìyé yẹn first religion tẹ̀lé àbíkáfẹ́ ìlú wa first kìnnìkan first religion last irọ́ ń táwa wá sí láyé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun so ni pé kájíkẹ́ mi wa ọmọ síra wa ká sì dáàbò bora wa ká tẹ̀lé òfin nígbà tí òfin yìí ọba ti pé ká ṣẹbọ sí ká mú orojú pẹ̀lú Allahu subhanahu wa ta'ala lọ fi jẹ́ pé àáfàá wa tí a ní wọ́n kọ́ lẹ̀ pé ha mùsíbà lélẹ́yìí àdánwò tó fojú hàn lélẹ́yìí pé fáyín rọ́ọ̀sì kòrónà láà yà ń sáà mùsíbà táwọn أعلى التقى في ديار العرب والعجم أعلى التقى في ديار العرب والعجم tí wọ́n ni wọ́n bá ń bẹ́nu olùpayà ọlọ́run ọmọ pé ha mùsíbà lélẹ̀ kí lọ́wọ́ jẹ́ ẹ̀kọ́ gbẹnu wa nígbà tí mùsíbà bá dé a bá lò bẹ́ẹ̀ sì tọ́ka fún wa so ọlọ́run kí ọ́sànù wa kọ́là wa nù rẹ̀ a rí pé àwọn èèyàn ti ń dáwọ́ àjì pamọ́ àwọn èèyàn wọ́n fẹ́ lọ ó múra gbogbo ẹ̀ nísìnyà ọkàn ò tí ì balẹ̀ ọlọ́run mọ́tà sàánù nìkọ̀ọ̀kan wa so gbogbo àwọn tó jẹ́ àwọn aṣáájú ẹ̀sìn wa ọlọ́run bá gáìdì wọn jẹ́ wọ́n páàsì lára rẹ̀ àwọn àtàjọ́ mọ̀ yín wọn náà jẹ́ páàsì lára rẹ̀ mọ́ bu àwọn màmá àdúgbò yín pé àṣẹyìn àfáà náà ìbẹ̀rẹ̀ kan so kámọ́fẹ́nu wa wa rọ́ọ̀fù débi pé a tún wá fẹ́ lọ́hùn látara ohun tó ṣẹlẹ̀ wọ́n mọ̀ ti fún tẹ̀dọ̀ alkùnrin tí wọ́n mọ̀ mú dájẹ́ jáde ńbẹ̀ fún wa tó kọ́kọ́ máa kẹnu ọ̀rọ̀ ẹ̀sìn a máa bú àwọn àfá ẹni wọ́n tọ́ni amọ́kìnrin jàmá àṣẹ́yìn ní ọ̀páyọ̀ ọlọ́run àṣẹ́yìn kìíní kan so ẹ dákun so mùsùlùmí ẹ mọ̀ wá ní ojú òpó so ọlọ́run kí ọ̀sán ní kọ̀ọ̀kan wa. ìzákùnmọ́lọ́ fẹ́ rà gẹ́gẹ́ mo sọ síwájú gbogbo àti abájìfẹ́ ṣe ìpínlọ́ fún ètò yín ètò wa ètò àlèbúdà nígbà tí àwẹ̀ sì ń bọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àbí nígbà tí a fi wọnú àwẹ̀ náà ká mọ́ gbàgbé àlèbúdà Islamic Development Foundation pẹ̀lú account number 0005103179 lè ní ẹ̀rẹ̀ nọ́mbà tí a lè sanwó sí ní Jaiz Bank láti fi ṣèkún lọ́wọ́ fún ètò yìí náà gbogbo àwa tí a ti ń pàdé wa náà lójú ọ̀nà yọba lè sọ lọ́run yọba ọ̀sán wá ní ẹ̀sán lórí ọlọ́wà tí wọ́n ń bẹ ní ọ̀ṣútì bá sọ síwájú lọ́nbà ní fún wọn ní àlàáfíà lọ́nbà fún wọn àti gbogbo àwọn mùsùlùmí lágbàlẹ̀ ẹgbọ́ta tí wọ́n wà ní dùgbò lẹ́sìn lẹ́yìn wa ilé ojú òpó ti wà ní sílẹ̀

وعليكم السلام ورحمة الله وبركاته. نعم. نعم. Naam. Naam. Àfáwà Àbùkà نعم. نعم. Naam. Naam. Naam. Naam. Ó tọ́ súnà torí pé a rí pé wọ́n dè na wà alékún sálà wà ráhùn tọ́lọ́wà káàtó a rí pé wọ́n dè fún wa ńlá sí mẹ́mbẹ̀ náà ni pé ìkójọpọ̀ àmúwa ni pé ká pọ̀ àríkí mọ́sálásí ní ilẹ̀ gan tó jẹ́ pé ìrún ọjọ́ lásán wọn òǹkà wọn pọ̀ ju mọ́sálásí jímọ̀ bò mí lọ tó jẹ́ pé àlẹ́mọ́ bí ẹnì kọ̀ọ̀kan pé ìlú wo ló ti dé ta ló ti pàpàdé lónìí torí pé táwọn bá ń sọ experience kan tí ẹnìkan tó tó ọ̀rọ̀ rẹ̀ ò ṣe é gbára nígbàtà padà sí fanit lórí rẹ̀ tó sọ pé òun ti pàdé lágbájá kan tó sì lọ kírun mọ́sálásí kan táwọn yàn pé àwọn ah, ní mọ́sálásí báyìí wọ́n ní mọ́sálásí báyìí ìpẹ́ta wá ti rí pé population yẹn pọ̀ àti bí Àbújá àbáwọn bòmí àtàwọn country ni kódà àtàwọn ìrun wákàtí márààrún ni wọ́n ní ẹmọ kí nínú ilé yín kọ́mọ jẹ́ mọ́sálásí torí pé ń kàkúnná wàá wò pé òye ẹ̀yìn tẹ̀ ń kírun mọ́sálásí yìí náà láwọn wákàtí márààrún yòókù náà báwo lẹ pọ̀ tó ṣerú wá ògìrì so a mọ̀ kí àwọn èèyàn nílé wa yìí tí ẹ lílò bí kí wọ́n ní kéèyàn ti ìjẹ́pẹ̀ sínú kéèyàn kò ní ṣe dáhùn kẹ́yìn náà ìyẹn lílò tó ti dènà àwọn a rí i pé wàlúù sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ mbẹ̀ ni pé iṣẹ́ àṣkárù kò dí lílo àwọn oògùn kò dí lọ́wọ́ àníbi júwe abájú sọ̀dá fún wa náà fáwa náà tọ́pẹ́ lásìkò yìí gan mùsùlùmí anídìíká wọn jẹ́ àbáwọn òwúrò rẹ̀ so aka jẹ́ pé a níbi pé kọ́mọ̀ jẹ́ pé ẹni tí ó mọ̀ nípa àtọ́jú ni ó mọ̀ rẹ̀kọ́mẹ́ndì nǹkan fún wa tí ọ̀tọ̀ wa kó bá wa tó pàdé sí wà pé ẹni tí ó bá mọ̀ nípa àtọ́jú èèyàn tí máa ń lọ tọ́jú èèyàn àti tí ń lọ pèsìkáàbù nǹkan fáwọn èèyàn fọwọ́ wà bọ́ọ̀ mi nù hmm. so tọ́bí yìí jẹ́pọ̀ tọ́jú ẹnì kàbó pèsìkáàbù tẹ́nì kàbá fi kú ọ̀daràn yọ san ìtànà lórí rẹ̀ so ẹ dákun ni pé kò dènà pé ká lu àwọn nǹkan tá ti rí kó àwọn tó sọ àwọn tó nípa rẹ̀ orúkọ yín bí tẹ́jú pé Àwọn míì tí wọ́n bá sọ orú ètò yìí pé wọ́n ní ká bọ́ kí òun fọ́ lórí ẹlòmí lọ́kàn pé tó fi lè dájú ètò. Wọ́n bẹ̀ ń tẹ́lú bí wọ́n ní kọ́kọ́ sí òsì wọ́n ní kọ́kọ́ sí kẹ̀kẹ́. So àwọn ti fáyà àwọn olórí wa sáńtẹ̀ láti wọn. Àbúrò alákọ̀ọ́kọ́ mbẹ̀ ni pé sẹ́rí láwùjọ wa kọ́wọ́lẹ̀ fà láàmà ọdógún lẹ̀ fúnra wa akúngbà táwọn orú ìdènà pé báyẹ̀ mọ́sí báyìí kọ́sẹ̀rẹ̀ ẹlùmí ni àwọn mùsùlùmí kápúra o mùsùlùmí wọ́n rẹ̀ dènà sọ́nà káwọn yọmọ lọ sí chọ́ọ̀chì tí wọ́n náà ní kìníkà a rí pé kódà àárín náà tí ó jẹ́ mùsùlùmí táwọn náà fagídí lọ chọ́ọ̀chì so wọ́n wà káwà fi wọ́n là wá nítorí pé ẹnìkan ọ̀dà àbóhun jẹ́ aláìgbọ̀n káàánú wá pàánù ẹ̀fẹ́ ya aláìgbọ̀n mùsùlùmí wọ́n wà obedient ni lópin ìgbà tásẹ̀ tí wọ́n bá mú wáyẹn bá ti wà justify nínú òfin ẹ̀sìn wa tí mo ti pé àmọ́ ṣẹbọ àti mo pé àṣẹbọ mọ́ bá ti ní àṣẹbọ tó takọ̀ sí wa là nígbà ẹ ti wà pẹ̀lú wa wọ́n sọ pé ká kí jùmọ̀ àti nílé àrẹ̀kọ́ wọn ní ká mọ̀ kí jùmọ̀ so ká mọ̀ gbọ́ ìsúdì èyí tó dọ́gba náà rà wọn ní mímọ̀ ni pé a kí àyílà wà nílé ní kí gúnkà kọ́ wá sọ̀rọ̀ ẹ̀dí ìmáàmù nínú ẹ̀ẹ́dẹ́ rẹ̀ pé káwọn òun náà nìyẹn pé nǹkan kó kí àyílà rẹ̀ nígbà tó jẹ́ pé ohun tó ṣẹlẹ̀ yìí kìí ti pàwà la gbọ́mọ̀ gbójúmọ̀ jùlẹ̀ á gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh àti sọ àrísọ pé ẹ̀wọ́n láwọn fẹ́ wọlé náà a ti sàlàyé pé àwọn tó bá jẹ́ pé wọ́n ti fira wọn lẹ̀ fún báyáṣẹ́ ìtọ́ ọ̀nà báwọn àlìjànú báyá kùránì ilé tí wọ́n lè mọ̀ bá irun ń bẹ̀ tó ti ṣùgbọ́n èmi ní kùránì lẹ́nu ẹ̀nẹ́ nítorí bàjẹ́ tí wọ́n ka kùránì rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní tí ó sì jẹ́ pé òwú tí wọ́n fi ṣe tí wọ́n fi báǹdì kùránì papọ̀ tọ́jẹ́ pé òwú dúdú wọ́n lè tọ́jọ́ bí irun àtàṣe ìtẹ́lẹ̀ lọ bá láàrin rẹ̀ ilé yóò ní bèsì kankan nínú bèsì kankan nínú islam àti gbọ́dọ̀ tẹ̀lé àbọ̀dọ̀ ju sínú mi àti sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ nígbà tẹ́lẹ̀ ṣẹ̀ wọlé ọlọ́mọba àti ẹlẹ́sìn lára. náà ojú òpó ni ó ti báwọn arọ ẹnì kọ̀ọ̀kan wa kátàkù ká bá èsì lò bí àlẹ́bí ti ṣàlàyé rẹ̀ kalẹ̀ fún wa rí pé irun kò ní yọ o bákan náà ti di pé ní tọ́ bá lọ mú sínú omi tó fi sínú omi tó mú tí wọ́n bá tó lè lẹ̀mọ́ ní fún àbí tó lẹ̀mọ́ lẹ́dùn. àbẹ̀rùn yẹn kẹta ti ní àwọn di fárọ̀ kan tẹ́lẹ̀ tí ń bẹ níbi irun yẹn. láwọn lọ sí wàhálà mi kún wàhálà fúnra rẹ̀ ìdákùn tó lọ́wọ́ ẹ̀sìn rẹ̀ wá níyàn o. naam. ẹ ti wà pẹ̀lú wa o. naam. àmín àtẹ̀yìn náà. Yeah wọn ò lè kí júmọ̀ àtẹ́ ọ̀ní pé èyí tó dọ́gba ni pé ká kí irun zuhur ká kí irun zuhur àyílá bá ṣe mọ́ kí ní mẹ́rin bẹ́ẹ̀ ni a sì kí. tọ́ títí ọjọ́ mẹ́jọ wà ní